إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقفوا الله سبحانه وتعالى الطراء صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أثناء تسواجد لذلك ولتنو أصول السنة في الإمام أحمد بن أنبل رحمه الله تعالى الإمام أحمد قد التسوال ومن لقي الله بذنب يجب له به النار تائبا غير مصر عليه فإن الله يتوب عليه gbogbo ẹni tí ó bá jáde láyé tó pàdé ọlọ́run ọba ìdáǹdè pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ń bẹ yẹ́jìbò láhùrí iná tó ṣe pé ẹ̀ṣẹ̀ yìí ó yẹ kí ó wọ látara kó ṣe é ṣùgbọ́n nígbà tí ó pàdé ọlọ́wọ́ bá táìbàn rẹ́ra musirin àlejì ó ti túbá níbi ẹ̀ṣẹ̀ yìí kò ń ṣẹni tó ṣe wípé ó pẹ̀tí lórí ìmáṣe ẹ̀ṣẹ̀ yìí nìí ó ti túbá kúrò bẹ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yìí nǹkan tí ó ti ṣe ni wọ́n ní fa inna Allaha yatubu alayhi ọlọ́run ọba yóò gbà tuntun bá rẹ̀ ayọ́kùnrin tawbata an ibadi ọlọ́run ọba máa gbà tuntun bá àwọn ẹrú rẹ̀ wa ya'fu an àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe lè ní ìbámu pẹ̀lú tí ọmọ ọba sọ nínú al-Qur'an وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات òun lọba tí máa gba títú bá àwọn ẹrú rẹ̀ bákan náà a máa ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه ìtúbá kúrò bí ẹ̀ṣẹ̀ ó lápìkù ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan tó wá túbá kúrò mẹ́ ṣíwájú kí oòrùn tó yọ níbi tó ti ń wọ̀ pọ́ìntì ìgbà tí ọlọ́wọ́ bó nígbà tó túbá máa yìí rẹ̀ tó ń bá túbá bìfọ́ kó tó di àsìkò tí òun ó yọ níbi tó ti ń wọ̀ tàbálàhù àlejò ọlọ́run kó gbà túbá rẹ̀ bákanáà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba máa gbà túbá ẹrú lókùgbà tí ẹrú ó bá ti máa tẹ ní pọ́ǹtì tó ń pọ́ka kú ẹni tí ó ń pọ́ka kú tí ẹni ti fẹ́ jáde lára rẹ̀ àyè tuntun bá ti dì àyè tuntun bá ti dì ṣùgbọ́n akótó ń pọ́ka kú ó túbá níbi àwọn aṣemáṣe tó ṣe ọlọ́wọ́ bá máa gba tútúbá ẹrú rẹ̀ so èyàn ṣe ẹ̀ṣẹ̀ kan rí ó túbá ọlọ́wọ́ bó gbà ti túbá rẹ̀ lóbi jẹ́ pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله ni mo pè ẹ̀yin ẹrú mi tí ẹ ti ṣàṣemáṣe la taqnatu min rahmatillah ọmọ jákàmù náà níbi àánú ọlọ́run ọba níbi ìtì ọlọ́run ọba inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba a máa ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ilé ìtànsọ náà kó má jẹ́ pé kí ìgbà tí èèyàn ń pọ̀ka lọ́wọ́ kó má jẹ́ àsìkò tí ó rùn tí ó máa yọ níbi tó ti ń wọ̀ bákan náà ẹni tí ó gbọ́ eléyìí kó má rí ní rí láìsẹ́ǹsì fóun láti máa ṣe aṣemáṣe lẹ́ni tó ń wo wípé ìṣìnàtí lọ́lọ́run mọ́ ń gba tútú bá máa ṣẹ̀ṣẹ̀ yẹn máa dẹ̀ tú bá máa ṣe ẹ̀ṣẹ̀ yẹn máa tú bá a bá wo àwọn nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tútú báyìí a rí pé nǹkan tó ju agbára wa lọ́ngbà míì ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ló ní ẹ̀mí wa lọ́wọ́ ìyẹn lè ṣe aṣemáṣe ibi tó ti ń ṣe lọ́wọ́ náà lọ́wọ́ ọgbó ẹ̀ tó olóbi jẹ́ pé èèyàn lè sọ wípé kí n ṣe kí n bá ṣe é tán màá túbá àmọ́ iye ẹni tó ṣe wípé tó ti ń ṣẹ̀ṣẹ̀ náà ni ó kú sí so irú èèyàn bẹ́ẹ̀ a ní sọ wípé ó wá bá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ta'iban lẹ́ni tó túbá ghayra musirrin lẹ́ni tí ó insist lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí pé ńgbà tí ó kúrò láyé ó kú lórí ẹ̀ṣẹ̀ ni eléyìí dẹ́ ni kò mọ ọmọ kékeré kò mọ àgbàlagbà ọmọ kékeré ni àwọn owó pé èjì mi oṣù 120 kìíní kan dékè mi náà ṣe fàájì kí n balẹ̀ jẹ́ ìgbà tí máa fi wọ́ bí 45 50 mi náà mọ múra kalẹ̀ láti lè túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ta ló sọ fún ẹ wípé n tó ń ṣe ìyẹn kò ń ṣègbà tó ń ṣe lọ́wọ́ yẹn náà lọ́lọ́wọ́ bó gbẹ̀mí ẹ̀ tó ló jẹ́ pé ìlú ìfọwọ́ sọ́yà ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kéèyàn ní opportunity ó ti ṣàwọn ṣẹ́ẹ̀ṣẹ́ lọ tó wá ò pé káì bóun lọ́wọ́ ṣe sọ̀rọ̀ mi báyìí ọlọ́wọ́ bá ní ẹ̀má jákàmù náà ń bi àánú ọlọ́run ọba níbi ìkẹ́ rẹ̀ inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run ọba ṣe kí ni máa ṣàforíjì wọ́n túbá ẹni tó ti ṣẹ́ bọ́rí tó bá túbọ̀ ọlọ́run ọba ó gbà tó túbà rẹ̀ ẹni tó ti ṣe ẹbọrí tó ti ṣe wá ti fèrí tó bá ti fi wá kúrò ń bẹ́ ọlọ́run ọba tó túbà rẹ̀ òun ló jẹ́ bí àwọn kèfèrí nìgbà tí wọ́n gba ìsìláàmù islamu tagbanye yẹn tàúbà ní kúrò ní kúfúrú tàúbà wọ́n mẹ́ṣe ọba gba tútùbà wọn eléyìí ló fà tó jẹ́ pé àwọn sàádé ó ń lọ́wọ́ ó ti jẹ́ nígbà tí àwọn oríṣiríṣi àwọn nǹkan aburú ó ti ṣe fáwọn mùsùlùmí ń gbà yẹn ìgbà tó wá gba ìsìláàmù wá olùdíṣẹ́ ọlọ́run wá bó ti ṣe báyìí báyìí báyìí anábì sallallahu alaihi wasallam ní inna al-islam wal-hijrat yajubani ma qablahuma ó gba ìsìláàmù ó ṣe jẹ́ra kúrò nílùú ẹ̀ṣẹ̀ ìdí táwọn ẹlẹ́ṣẹ̀ wá tó ń ṣe Mẹ́kà wá sí Mẹ́dínà nígbà tó ṣe yajubani ma qablahuma wọ́n ti parẹ́ wọ́n parẹ́ ní àwọn nǹkan tó ti ṣe ṣíwájú gbàgbẹ́pọ̀ ogun àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe sẹ́yìn ìyẹn ti lọ nìyẹn òun ló fọdọ́ jẹ́pẹ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sàbẹ́ ní dé lọ́wọ́ rẹ̀ ó nílò òjíṣẹ́ ọlọ́run rẹ̀ àfẹnu ọ̀kadù bí máa amínà bí jahiliya àwọn ìwàkíwà tá a ti wù nígbà tí à ń bẹnu jahiliya ká tó gba ìsìlámù sọ́lọ́run bá sì máa fi yẹ ẹ̀jẹ̀ wáyé anábì sallallahu alaihi wasallam ó ní man ahsana fil islam ẹni tó bá gba islam tó bẹ̀ ní ṣiṣẹ́ dára tó ṣe dára láàrín àkábì ma ámìlà fi jahiliya wọn ní jẹ́yà pẹ̀lú tó ṣe nígbà kìfìrí ṣùgbọ́n wà man asaa fi islam ẹni tó lọ ń gba islam tó tún wọ́n ṣiṣẹ́ ẹbí irú nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ ló tún kọ̀ntínú ní islam ní òun ìlànà àwọn ìwọ̀n wọ́n tàǹfà nǹkan tí ó ṣe ń já ìrí àyìn ó bò wá bá ní islam bí ẹni tí máa ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń bẹ nínú kèfèrí nípa wọn ní islam ó kọ́ntínú olè jíjà ẹ̀ títí ẹbọ ni wọ́n ní fi mú mọ́ olè jíjà tó ń jà nínú kúfù tó tún gbé wọn ní islam yẹn ó máa kó olè jíjà ẹ̀ gẹ́ǹtì ní tó wáyé pé kúfù tó ṣe kù nínú kú nínú ìgbà tó lóun ṣe kúfù náà ló tún padà nígbà tó wọnú ìsìláàmù ó túnmọ̀ sí pé kòkúrò ní kúfù ẹ̀ náà nìyẹn ó tún padà sínú kúfù ẹ̀ àwọn iṣẹ́ ti tó ń ṣe tó wá tún padà síbẹ̀ wọn ó dà padà wá fún ṣùgbọ́n ni tó túbá kúrò ń bí nǹkan tó túbá kúrò ń bí nǹkan yẹn ọlọ́wọ́ bá ṣe náà ti gbà tó túbá rẹ̀ káyìnà nítorí wáwò kí nǹkan yẹn jẹ́ tí ó ti túbá kúrò ń bẹ́ ó dẹ̀ túbá ní àsìkò tọ́lọ̀mù mọ́ ń gba tútú bẹ́ yẹn ọlọ́run bá ṣe tá àti gba tútú bá rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ni wọ́n máa ń dàkíyàwó àìmọ́ muhammad عن رسول الله صلى الله عليه وسلم ṣùgbọ́n ni tí ó bá fi lè ṣe àwọn aṣemẹ́ṣe wọ̀nyẹn tí ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ tún sí aláṣẹ lọ́wọ́ ìjẹ́ ní àtọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ fún àwọn aṣemẹ́ṣe yẹn àwọn àti wá implementi ìjẹ́ ní àyẹ̀lẹ́ lórí bí àzìnà ló ṣe wọ́n ṣe lẹ́gba tí ò bá tí ìníyàwó àbíkò tí lọ́kọ rí wọ́n sọ lóko pa tó bá ṣe wípé ó ti lọ́kọ rí àbó ti níyàwó rí Imam Ahmad onífọwọ́ kafaratuhu ìtàṣe fún ìyẹn ó ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ kama ja'at al-khabar yẹ́bó ṣe ń lẹ̀ nínú ọ̀rọ̀ anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam Muhammad sallallahu alayhi wa ولمن أصاب ذنبا أو قيم عليه حد ذلك الذنب فهو كفارته ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ lọ́dẹ̀ jẹ́ ní ẹ̀ṣẹ̀ yẹn láyé bí ọlọ́wọ́n bó tún ní bèèrè lọ́wọ́ rẹ̀ mọ́tò bá jọ gbé jàǹkìyàmá bákan náà hadith ọ̀páàdà bin sọ́mìt tí alìmáàmù Bukhari yóò bákan náà alìmáàmù Muslim tí wọ́n kàwà tán wá fún aládé tìmí náà ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún anábíwá Muhammad sallallahu alaihi wa sallam anábì sọ fún ọ pé kí ni báyọ̀ ní aláàlá tó ṣe kò lè lá ìṣe à ẹ ṣe bí àfọmí ẹ̀ṣẹ́ alẹ́ jáǹsì fún mi nípa pé ẹ níwá orogún pẹ̀lú ọlọ́run ọba bó ti lè òkú ma ẹ ní fan kankan pọ̀ gẹ́gẹ́ bí orogún ọlọ́run ọba mọ ọlọ́run ọba bákan kó ẹ̀ṣẹ́ alẹ́ jáǹsì fún mi pé ẹ ní máa jalè wọ́n ẹ̀yìn máa ṣe ìsìná so títí títí anábíwá muhammad sallallahu alaihi wa sallam wá fa minkum ẹni tó bá fi lè fún nǹkan tí a sọ̀rọ̀ yìí kò ṣe zìnà kò jalè kò ta tẹ́tẹ́ kò ṣe léyìí onífà ajruhu ala Allah ọlọ́run ọgbó sọ lẹ́sàn rẹ̀ wọ́n máa ń afọ́ onífàáwòkìdà fi dúnìyà tí wọ́n wá jẹ́ ìyà láyé ìfọwọ́ kàfàárà tó ńlá ọlọ́wọ́ bá ti fi ìyà yẹn pa ẹ̀ṣẹ̀ tó ṣeré ọmọ asọ́bọ̀ mi dáríka tó nà sọ̀tọ̀rọ̀ ọlọ́fọwọ́ ìlọ́lá ṣùgbọ́n ní tó wá ṣe nǹkan yẹn tọ́lọ̀ ń bá ṣe rí rẹ̀ kò sí ẹ̀ka tó mọ́ òun nìkan ló mọ̀ pé tó ń ṣe ní ọlọ́run bá ṣe rí rẹ̀ nìyẹn ìṣàn àdábà tó bá wọ ọlọ́wọ́ bá ọlọ́run lè padà fi ìyàjẹ́ ọlọ́run lè padà fi ìyàjẹ́ wọ́n ń sáàbà àyè tó bá rẹ̀ wọ ọlọ́run bọ́ lè ṣàmójú kó ìyẹn tẹ́lẹ̀ yóò bá túbá ṣùgbọ́n tó bá ti túbá yìí ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní ṣe kò ní ṣe jẹ ní àpò so ìkẹ́nikẹ́yàn ṣe ẹ̀ṣẹ̀ ńlá ó túbá kúrò ń kódà kò jẹ́ kéfìrí ó túbá kúrò ń ọlọ́run bá ṣe tán àti ṣàmójú kúrò fún ìkejì ní pé nla kotuba ẹ̀ṣẹ̀ ńlá kò túbá kúrò ẹ̀ ṣùgbọ́rọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ àwọn olórí bóyá wọ́n ká pẹ̀lú àwọn ẹlẹ́rìí wọ́n fi fìyà ti parẹ́ nù ìyà yẹn ti parẹ́ ọ̀nà bá dẹ̀ ká tó ṣe wípé láàrin wọn àti ọlọ́run ọba ló wà wọn ká kò túbá àárín wọn àtọlọ́run ó lè ṣàmójú kúrò àti tó wáyé pé ẹbọ nìkan ló kù àti tó ìwà ooru pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala náà ìgbà ní ẹlòmíì ó ṣe nǹkan yẹn yóò wá túbá yóò tún wá lọ bá àwọn olórí ipò òun fẹ́ kẹ́mi òun kó mọ kábíyà jẹun àdídá mábíyà jẹ láyé ní ó ti parẹ́ tí wọn bá jẹ tó ṣe kó túbá lọ sọ́dọ̀ ọlọ́run láàrin wọn àtọ́lọ́run wá nìkan náà fi tó bá túbá ó ti lọ náà nìyẹn àdúrà ẹ̀kọ́ ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ó ní láti dẹ́tọ́ yẹn padà ó ní láti dẹ́tọ́ yẹn padà tó tó bá túbá ó ti lọ nìyẹn ṣùgbọ́n ẹlòmíì yóò túbá láàrin wọn àtọ́ látúmọ̀ wò pé ṣóun rí túbá yìí ṣe yóò tún wá tirẹ̀ jáde lọ sí ọ̀dọ̀ àwọn olórí ìpè òun ṣe báyìí ẹ̀ṣẹ̀ ìjẹ́ ní àtúntọ́ fún mi láti wé kíní kíní ẹ̀kọ́ kúrò lẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ti lọ bá nígbà Muhammad sallallahu láàrin àwọn àtàrí sallallahu àdẹ́bí máa lọ máa lọ máa lọ ẹlòmí rẹ̀ ní tí wọ́n bá ní sallallahu àtàrí àdẹ́bí àní ẹlọ́ṣẹ́lẹ́ yìí ẹlọ́dáṣẹ̀rẹ́ àti ẹ̀kẹ́ bá kù tó lórí bá because ìkankan ni pé kéèyàn ṣẹ̀ kó wá sí gbangba àtàwọn bó lórí sọ́dọ̀ mọ̀ pé olórí ìyìn sídà kó execution àbí kó wọ́n execution kárí pé yẹn ọ̀pẹ́ ní abá ti ṣẹ̀ kí ẹ̀rẹ́ wà pọ̀ lórí pé bó ṣe báyìí olórí ní sí mọ́ lọ gbogbo èèyàn tó bá ṣẹ̀ ní ó máa bó lórí nì tólódó sọ pé kí ni mọ́ lọ torí bá ti ní mọ́ lọ yìí ó túmọ̀ sí pé kò sí jẹ ní àfihàn mọ́ lọ́dọ̀ ọlọ́run tó wà lè dọ́dọ̀ lórí wọ́n lè ní ẹlẹ́ẹ̀zẹ̀ fífì ẹ̀ so ó túnmọ̀ sí pé ẹni ìyẹn tútù bá gidi ló gbé jáde ìdúró tó tóbi tó ń lọ yìí wọ́n lè ṣe báyìí wọ́n lè ṣe báyìí so torí ẹ̀ lè ní àkúfẹ́ rí pé kí kó ń túbá lọ sọ́dọ̀ ọlọ́ kó mọ́ tó àṣírí ara wọn síta kó ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run so àbùrọ̀ lọ́sọ́dọ̀ olórí òun pé ó lè rí báyìí ó lè rí báyìí ṣokó ń túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ báyìí túbà túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ àtẹ́rẹ̀ wà sí sí ẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ bó gbà tutù rẹ̀ àti tó wá ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ lókù ṣùgbọ́n bá ṣe pé ó lọ sí ọ̀dọ̀ olórí tó lórí wa ẹ̀sẹ̀kìtì ẹ̀ ní eléyìí sáyẹ̀nì tútù bá náà nítorí pé ó mọ̀ pé olórí lè ẹ̀sẹ̀kìtì òun àbí wọ́n lè carry out punishment ní eléyìí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí arábìnrin tí ó ṣe zìnà lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ní tó ṣe ó fi bá pẹ̀lú ẹ̀ ó lè bá anábíwá Muhammad sallallahu alaihi wa eventually wọ́n padà ní kan sọ lóko pa sobi tó ti sọ lóko pa fàránṣọ́lá wọn wá ń sọ ipò obìnrin tẹ́yìn sọ lóko pa yìí làkọ̀tá táwùbàtàn لو تابع صاحب مقصد لغفر له ó ti túbá ó ti túbá kan tó ṣe pé ẹni tí máa fi pa gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá tún tútú bá ẹ̀yìn ọlọ́run bó ṣàforíjì lọ fún bẹ́ẹ̀ lóbìnrin míì tó ṣe pé àbí ẹlòmíì rádà tó ṣe pé wọ́n ń sọ lóko pa ẹ̀jẹ̀ wá ká sí ìkánú àwọn tó ń sọ lóko pa ó wá ṣẹ́dílé ànágbé wá ní sílẹ̀ لقد تاب توبة له تاب سبعين من آل سبعون من آل المدينة لا وسعتهم ó ti túbá ní túbá kan bó ṣe pé tí èèyàn sẹ́lùtì bá ṣe lọ́n nínú àwọn tó ń bẹ mọ̀jìnà tí gbogbo wọn bẹ̀ túbá ọdún tí túbá yẹn ní dàtí ìdí tó ń tú yẹn ní ó lè ṣe kí ni ó tó fún èèyàn sẹ́lùtì so fún ẹni tó túbá tó gbé rẹ̀ jáde tán fi ẹsẹ̀ kìí a ńlá ni ṣùgbọ́n tí wọ́n bá ká tó ṣe pé òun ni ó túbá fún rẹ̀ kó tó di pé wọ́n ká ní tí ó wá sọ́dọ̀ olórí náà tó pé láàrin wọn àtọ́láwọn bá ní ọlọ́wọ́n bá ṣe tán àti ṣe àforíjì wọ́n tó bá ní ṣe pẹ̀lú ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ tó gbà kó dá ẹ̀sán yẹn padà tó lè jẹ́ pé lára àwọn mẹ́jẹ̀mú tútúbá ìyẹn pé nǹkan tó ìvọ́ọ̀bù ẹlòmí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ á dá ẹ̀tàn yẹn padà ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nǹkan tó ń bẹ láàrin àwọn àtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní tàbá túbá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa òní pé àwọn kàwárí àwọn kan náà wọn níbi àwọn ò gbà wípé téèyàn bá kú lórí ẹ̀ṣẹ̀ tí ò tú bá ìtẹ̀yìn ẹ̀ lè rí àánú ọlọ́run ọba apart from ẹbọ ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba tó pẹ́ ṣùgbọ́n ìpéyàn ṣe ẹ̀ṣẹ̀ ní ìwọ̀n gbà pé ó ti kú kò dẹ̀ túbá kó tó kúrò láyé yóò rà sí mú mẹ́rin kèfèrí bẹ̀ ni kèfèrí ni látàyé ní tó bá tún jẹ́ gbẹ̀yà kìámẹ́ náà mẹ́rin èèyàn ó kú lórí ẹ̀kù túbá ó ta tẹ́tẹ́ ó kú lórí ẹ̀kù túbá ó ṣe dùnà ó kú lórí ẹ̀kù túbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó kì í ṣe ẹbọ tí ó kì í ṣe ìwọ orúkọ lọ́lọ́n lọ́dọ̀ àwọn kàwárí nínú àwọn onídìbíà wọ́n gbà pé kèfèrí lu ẹni bẹ́ẹ̀ lẹ́yìn yóò tún rásùn náà tó bá lè jọ ń gbé àwọn ọmọ òtẹ́sílà lára àwọn onídìbíà náà ni àwọn ìjọ onídìbíà àwọn ní àlè sọ pé kèfèrí ni pẹ̀lú pé ó ṣàwọn ṣẹ́ṣẹ̀ yẹn ni tí ó túbá kúrò ààrẹ̀pín kéfèrí àbí tí ó tí túbá ààrẹ̀pín kéfèrí at the same time ààrẹ̀pín muslim ààrẹ̀pín muslim kó àlẹ́fẹ́ pé wọ́n ní manzilatin bayna al-manzilatayn ó ń bẹ ní in between kò ń ṣe kéfèrí kò kí ń ṣe mùsùlùmí ṣùgbọ́n o tó bá dídọ́ pé ń dàlùkì ní jáde kúrò nù tó bá wọnú náà àtàwọn àtàwọn àkàwárí wọ́n jọ pàdé níbi tí ó jẹ́ àti ìbọ̀tán ẹni tó ṣe lọ́hun tó kú tí ó ní opportunity àti túbá ṣùgbọ́n àwọn ahàdì sunna wal jamaa nǹkan wọn ń sọ ní pé òun ṣẹ̀ṣẹ̀ báyìí ewu ni ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ báyìí ìyà báyìí ló fún wájú ọlọ́run tó wáyé pé ìyà wà mentioned tí ò bá sí yà wọn alẹ́ ewu lélẹ́yìn wọn ó sọ bẹ́ẹ̀ lágbájá wá ṣe nǹkan yìí ṣó ti wá di kèfèrí àlùfọ̀gbé kèfèrí tó bá di jọ́ pé gàlì kì á mọ̀ nǹkan ṣe yóò rà sí inú náà àlùfọ̀gbé yóò rà sí inú náà ni torí pé tó ṣe lẹ́ṣẹ̀ yẹn kò ń ṣe kúfúrú kúfúrú ṣírkù lèèyàn máa ń rà sí náà fún kúfúrú ṣírkù tó gbé ní kúrò ní ìsìláàmù lèèyàn máa ń rà sí náà fún bákan náà kúfùrù ni máa fẹ́yàn di kèfèrí kò kì í ṣe ẹ̀ṣẹ̀ tí ó kì í ṣe kúfùrù ṣe abẹ́lẹ́ yóò túmọ̀ sí báwo ní súnà fọ́ kékeré mú torí pé tí ń làyín wà ń bẹ́ẹ̀ alómi yìí sì máa ń mutí tẹ́lá sọ fún kọ́lí tó mú yóò dá ní àfá mi rí nǹkan tó burú bẹ́ẹ̀ ní ẹni tí ó ń ṣe ìṣẹ̀láàlú ẹ̀ ó ń pe ọtí láàlú ẹni tó bá ní ó ń ṣẹlọ́n kéèkì ẹ torí pé ó ti pè láàlì tí ọlọ́run bá pè ní haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ṣẹ̀ yòókù náà so ló fi jẹ́ wípé àárín yẹn agbọ́dọ̀ wo ìlànà ahlu sunnati wal jamaa òun ni ìlànà òtítọ́ tí ó pé kò sí àṣejù ń bẹ kò rẹ̀ sí kí ni àìṣètò so torí àwọn àyà ẹ̀rù ń bà wá fún nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ máa ṣe wá àti máa takò lọ́sàn-án láàárọ̀ lálẹ́ ṣùgbọ́n wọn ní gbóyà láti sọ pé lágbájá ọmọ lágbájá pẹ̀lẹ́ṣẹ̀ tó ń ṣe yẹn ó ti di kèfèrí lágbájá pẹ̀lẹ́ṣẹ̀ tó ń ṣe yìí inú náà lówó rà sí a sọ fún wa wípé ẹni tí ó ń ṣe ẹ̀ṣẹ̀ kan tá a rí pé ó di kèfèrí pẹ̀lú ẹ̀ a ẹ̀rí clẹ̀ a lè sọ pé ó di kèfèrí pẹ̀lú nǹkan tó sọ yìí tí ẹ̀rí yẹn bá clẹ̀ ṣùgbọ́n a tún lè sọ fún pé kí òórà sínú náà torí pé ó ṣeé ṣe kó túbọ̀ kó tó kúrò láyé tábàrí sọ pé òwò rà sínú náà ni a ti sọ àti bọ̀tán rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ìkàtí asọ́fúnra ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá sọ wọn ahlu sunnah wal jamaa'ah wọn awo gbogbo text wọn agbọ́ọ̀yé ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàábí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àti àlàyé tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa ti ó ṣe so ẹni tó ṣe pé ó ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ àti bọ̀tán rẹ̀ ààlè làámọ́lẹ̀ ìkéde ó rà sí mú náà àti tó bá ṣe pé ẹnìyàn ṣe kúfúrú adẹ̀rí pé tó kúlé lórí ìyẹn ó ṣe kúfúrú adẹ̀rí pé kí ni tó kúlé lórí aṣọ ọ̀pẹ tó kúlé lórí ìyẹn làásùn pé kí ni yóò rà sí náà wọ́n máa ń làkíyàwó mùsíràn ni rẹ́yìn àtà ìlú mìíràn dùnú ẹni bá pàdé ọlọ́wọ́n ọba tó ṣe yí pé kò jáwọ́ bí ẹ̀ṣẹ̀ tó ń ṣe àlẹ́tì kan tó jẹ̀rọ̀ bí àkókò bà ẹ̀ṣẹ̀ tó ṣe yí pé ó yẹ kó jí ọlọ́wọ́n ọba pẹ̀lú ẹ̀ fa amúrù ìlọ́lá ọ̀rọ̀ ẹ̀dọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìṣá àzábá wọ ìṣá àzáfàràlà tó bá wọ ọlọ́wọ́n ọba yóò fi àtẹ́ tó bá dẹ̀ wù ní yóò ṣe àmójúkúrò fún un ومن لقيه من كافر عذبه ولم يغفر له ẹni tó bá pàdé ọlọ́wọ́ bá tó jẹ́ kétorí ọlọ́wọ́ bó fi àjò ń tí ẹ ó ọlọ́wọ́ bó díṣà foríjì fún torí kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́wọ́ bó díṣà àmójúkúrò fún pé kí èèyàn kó wá orogún pẹ̀lú ọlọ́wọ́ ṣùgbọ́n nǹkan tí ó bá tó ní ọlọ́wọ́ bá lóun lè ṣe àmójúkúrò òun lè ṣàforíjì fún ẹni tí ó bá ń bẹ ní èròǹgbà wọn láti ṣe àforíjì fún tó ló fi jẹ́ wípé ẹni tó bá kún kèfèrí bá a ṣú ọ̀pẹ́ kèfèrí ló kú lé lórí inú náà ní ó rà sí ẹni tó jẹ́ kèfèrí kú tí ò tí ì a lè fi gbogbo ẹnu sọ pé yóò rà sí inú náà torí ó ṣeé ṣe kò change ó ṣeé ṣe kò túbà bákan náà sọ fún wa wípé ẹni tó ṣe wípé ọba gba ìsìláàmù àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn ọlọ́run bá ṣe káà ti ṣàmójúkúrò ní kékeré tó ṣe àtàwọn ẹ̀ṣẹ̀ ní tí ó tó ẹ̀ṣẹ̀ kúfúrú tó ṣe ó mọ́ mú tí ó ń jalè ní ó ta tẹ́tẹ́ ní ó gbowó ilé ọlọ́run bá ṣe káà ti pa gbogbo ẹ̀rẹ́ fún ṣùgbọ́n májẹ̀mú ẹni pé kí ni ẹ̀ṣẹ̀ yẹn kò gbọ́dọ̀ tún padà síbẹ̀ lẹ́yìn ìgbà tó gba ìsìláàmù tó bá tún kọ̀ǹtínú ẹ̀ṣẹ̀ yẹn lẹ́yìn ìgbà tó gba ìsìláàmù èyí tó ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ó dá padà wá èyí tó ṣe tẹ́lẹ̀ wọn ó dá padà wá fún torípò náà lè ṣe bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe wípé ó ń bẹ ní ìsìláàmù tẹ́lẹ̀ náà ó wá ṣe rí dà ó kúrò ní ìsìláàmù ó ṣe tìbìrì ó kúrò ní ìsìláàmù pé rẹ̀ ti ṣe ájì tẹ́lẹ̀ bí ó ti ṣe ájì tẹ́lẹ̀ ṣé tó bá padà sínú islam ṣé yóò tún tún ájì ní ṣe àbí ìtò ṣe tẹ́lẹ̀ yẹn ó ti tó ṣọ́lọ́wọ́n bó dá kìíní yẹn padà fún èyí tó tẹ̀wọ̀n ni pé ọlọ́wọ́n bó dá padà fún torí pé àkọ́kọ́ ọlọ́wọ́n subhanahu wa ta'ala wa man yartadi minkum fayamut wa huwa kafirun ẹni tí ó bá kúrò mùsùlámù ní oyin tó wà lọ kú ní kèfèrí ó kúrò mùsùlámù ó tún wà lọ kú ní kèfèrí fàúlà ìkà habitat àmàlùhùn ti dúníà wal akhirah àwọn èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ dáadáa tẹ́ ti ṣe nígbà tí wọ́n bẹ mùsùlámù ní ó ti bàjẹ́ torí pé ó ti kàfárà iṣẹ́ yẹn ti bàjẹ́ ni ó bàjẹ́ láyé sí ó tún bàjẹ́ alkiyama fa'ulai ka hadu na ta'amaluhu fi duniya wal akhirah fa'ulai ka sabu narin fi akwalidu ọmọ mẹ́rin wọn tí wọ́n dẹ̀ máa bẹ́ẹ̀ lọ péré náà tá a bá wo àyà yẹn wọ́n máa ń yára tẹ̀lé ní kún fẹ̀yàmú tó wà kàfíìn tó kún kéferì tí ò bá kún kéferì ńkọ́ ṣé àdìsọ́ àmàlù ìṣẹ̀lẹ̀ tó bàjẹ́ yẹn ní ṣó bàjẹ́ gbé náà nìyẹn àbí ọlọ́run ọbọ̀ ó dá padà fún so èyí tó tẹ̀wọ̀n ni pé ọlọ́run ọbọ̀ ó dá padà fún yẹ́bọ̀ jẹ́ pẹ́ẹ́rí tó ṣe kèfèrí tó jẹ́ kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà iṣẹ́ dáadáa tóun náà ṣe nígbà tó wà ní kèfèrí ó wá gba ìsìláàmù ọlọ́run ọbọ̀ nìkan transfer àṣẹ dáadáa ẹ̀ náà wà bá ní ìsìláàmù àti sọ̀rọ̀ nípa iṣẹ́ aburú tó ṣe nígbà tó wà ní kèfèrí ti pé wọ́n pa ara fún gbà ìsìláàmù ṣùgbọ́n tó bá padà síbi àwọn iṣẹ́ aburú yẹn yàtọ̀ sí kékeré rí tí ó padà síbi kò ṣùgbọ́n àwọn iṣẹ́ aburú wó transfer sí ẹ̀yàn padà bá tó bá kọ̀ntínú iṣẹ́ yẹn náà bẹ́ẹ̀ ni iṣẹ́ dáadáa tó bá ti ṣe náà kó tó ní fún ìsìláàmù ó tún wá kọ̀ntínú iṣẹ́ dáadáa yẹn náà nínú ìsìláàmù ọlọ́run ọbọ̀ nìkan gbéṣẹ́ dáadáa yẹn wá banláda ìkanú àwọn tààrí hakim ìgbà ó nílò òṣìṣẹ́ ọlọ́run àrà àìsà òmùràn àti àìsàn bí a fi jàhílíyà ó ní àwọn kan àti mo máa fi ń sin lọ́n ẹ́ kèfèrí náà mọ́ sọ pé ń sin lọ́n gẹ́gẹ́ bí ń ta sọ níbi kúrúgbà tó lọ kèfèrí ẹlẹ́bọ òun náà máa ń gbà pé kí òun sin lọ́n gbà ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ń ta sọ wọ́n a máa sin lọ́n pẹ̀lú nǹkan tó jẹ́ bíbíà àbí nǹkan tó jẹ́ bíbíà tó gbéyàn nígbà wípé nǹkan ní ìtàn fífi lọ́run èyí nǹkan tó jẹ́ bíbí àmì nǹkan ìyẹn kò sẹ́rì tí yẹn lè máa fi sin lọ́run látọ̀dọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam àbí láti mú al-Qur'an tẹ́bá wá wo àwọn ẹ̀yẹ mùsùlùkù nínú àwọn nàtọ́ra Yahudi àtàwọn míì bẹ́ẹ̀ ẹ̀ẹ́rì pé wọ́n máa ń sin lọ́run pẹ̀lú àwọn nǹkan míì bẹ́ẹ̀ ni tó jẹ́ nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam òbuwa tal-Qur'an yóò buwa ìyẹn náà ń pè ní bíbí ìmí inú àwọn nǹkan tọ́lọ̀ ọbọ òmú wá yẹn tánàbí òmú wá tọ́lọ̀ ọbọ òsọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ní ìfín sí lọ́hùn ó gbé e kúrò nínú islam tó wáyé pé mùsùlùmí ni gẹ́gẹ́ bá ṣe máa padà ṣàlàyé inshallah níbi kútùbá ni so àwọn kékeré maka nígbà yẹn wọ́n máa ń sin náà ṣùgbọ́n ìsílà kan náà sin náà pẹ̀lú ìkẹ́ bíbíà bí a tó ṣe tó mọ́ gbéyàn kúrò ní ìsìláàmù tí a bá jẹ́ mùsùlùmí gan tẹ́lẹ̀ àbí yìí tí ó gbéyàn kúrò ní ìsìláàmù tí a bá jẹ́ mùsùlùmí wọ́n máa ń ṣe oríṣiríṣi náà máa ń ṣe wọ́n dẹ̀ máa ń ṣe àwọn nǹkan tó ṣe pé ìsìláàmù gẹ́gẹ́ pépè sí ọmọ tó ń sin lọ́wọ́ lára rẹ̀ ní ká ṣe ìtọrẹ àánú ìtọrẹ àánú torí ìfẹ́ lè rí ètò èrí ẹlẹ́bọnú yóò máa ṣètọ́rí àánú máa náwó fáwọn èèyàn máa ra wọn láìní lọ́wọ́ obìnrin opó tẹ́bádẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ rẹ̀ tó ń ṣe alóòfin wojú rẹ̀ náà wà ní alóòfin wojú so iṣẹ́ ìjọsìn tó ń ṣe yẹn iṣẹ́ islamu ni ṣùgbọ́n òun gẹ́gẹ́ fún bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ni wà máa mọ̀ àwọn àǹtí ọlọ́run tí ó jẹ́ kí a gba ìtọ́lẹ̀ àánú tán ṣe òní pé kèfè ní wọ́n pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́ kan sí kejì wọ́n ṣe kèfè rí pẹ̀lú ọlọ́run ọba wọn àpà níbo Muhammad ọlá gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n wọ́n ń ṣe ìtọ́lẹ̀ àánú tán láwọn fi wójú rí ọlọ́run so irú ìtọ́lẹ̀ àánú yìí kò níbi ọlọ́run ní iṣẹ́ olóore kan ṣe ọlọ́run ní amúṣe olóore yẹn tàbí aláhù àbá àmọ́sọ̀rọ̀ asọ́dílé ẹ̀gbọ̀n òwú mi ó ṣe pé kò wúlò lórí pé kí kèfèrè ni wá nínú àyà mi ọlọ́run subhanahu wa ta'ala ni walladhina kafaru àwọn tó ṣe kèfèrè pẹ̀lú ọlọ́run lọ́nà kan sí kejì ni àmàlù kásàrà ní ìdíkẹ́ àwọn ṣe olóore kan ṣe bí à ń pe náà ni tó ń bẹ́ńlẹ̀ tó tẹ́ yà àfẹ́bù òzọ́mù ánú máa tó ṣe pé ẹni tó ń gbẹ̀ngbẹ̀ tó bá ń wọ ọ̀kan yóò rò pé omi ni àwọn tó bá ń tráàbù lórí ọ̀dàn tó ń tráàbù lórí inú dẹ́sàtì àwọn ni wọ́n gbọ́rọ̀ ilé jù bí àwọn tó ń bẹ inú oko tó ń tráàbù níbi dẹ́sàtì sọ́lọ́ wa subhanahu wa ta'ala ni yàtọ̀rù òzọ́mù ánú máa tẹ́ni tó ń yóò rò pé omi tó bá débi à ń pe mẹ́tò nìyẹn á rí pé ah, òun òró mi mọ́ ọlọ́run bá ní bí ọ̀rọ̀ kékeré tó ń ṣiṣẹ́ olóore ṣe rí nìyẹn so gbogbo iṣẹ́ ìjọsìn tó ń ṣe lórúkú ń ṣe nítorí tọlọ́run òní pàdé ẹ̀ tó bá rí jẹun lórí àìsíyámà ayẹ́s ní kọ́nà bá ti fún un ní nǹkan láyé bí ayẹ́s nìyẹn gẹ́gẹ́ bí ṣùgbọ́n iṣẹ́ olóore tó ṣe ìyẹn ní tó wà lọ gba ìsìláàmù ńkọ́ òun ni hakim islam ó bèèrè àwọn sọ̀lá àtúntò ara ẹ̀sẹ̀ òmùúra kúntù àtàánàfì ní á fi jàìlíyà àwọn nǹkan kan bẹ tí mo máa ń ṣe tí mo fi ń ṣe lọ́n ní sọ́dákọ́ mo máa ń ṣe tọrẹ àmì ọ̀rọ̀ àtàkọ́ mo máa ń tún àwọn èèyàn lẹ̀ lóko ẹrú ní nítorí tọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlẹ́ sọ̀lá àtàlá ni aslam ta'ala ma aslam min ìsìláàmù rẹ ó bá dáadáa rẹ ní ìsìláàmù rẹ ó ṣe kí ni ó bá dáadáa rẹ nílẹ̀ àti ni ọlọ́wọ́ bó sẹ ẹlẹ́sìn rẹ torí pé dáadáa tó ṣe tẹ́lẹ̀ ti wá gba ìsìláàmù ìsìláàmù tó gbà ló blọ́ọ̀kì dáadáa yẹn tẹ́lẹ̀ ìgbà ti wá gba ìsìláàmù nísìnyí dáadáa yóò wá yóò wá fún ìsìláàmù rẹ sọdọ́ jẹ́ pé àwọn àárín yìí èyí ìyẹn lè máa ṣe dáadáa nítorí tọlọ́run ṣùgbọ́n kékeré ni so kò túmọ̀ sí pé yóò gba aláàdá rẹ̀ tó bá dé jọ́ǹdé ní alkiyama ẹ̀ ayé nígbà yìí náà ni ó ti gba aláàdá rẹ̀ ayé nígbà yìí náà ni ó ti gba aláàdá nítorí ṣe nítorí tọlọ́run kò dé lọ sí alkiyama ṣùgbọ́n tó bá gba ìsìláàmù ní láàdá kìíní yóò wà bá wọ́n pe arákùnrin sẹ́ni Abdullahi ibn Juda'an ìmọ̀ náwó gan ma ṣe tọrẹ amú àti oúnjẹ tí a fún aláìní lóúnjẹ àti bẹ́ẹ̀ lọ ìyàwó Aisha wa ń bèèrè lọ́wọ́ níbo Muhammad sallallahu alaihi wasallam gbogbo ní ilé tí ẹni yóò ṣe jẹ́ tó bá dijọ́ ìgbà kìíyàmà ní máa ṣe tọrẹ amú ní máa ṣe ìkọ̀nàlejò a máa ṣe dáadáa máa dẹ́ nípọ̀ anan sallallahu alaihi wasallam lam yakun yawman rabbi fili khati'ati tí fún aṣọ pé ọlọ́run bá ṣàforí ní ẹ̀ṣẹ̀ ní fún tó bá rí jọ́ mìíràn àlùkò yàrá lè wúlò fún so ló jẹ́ pé eléyìí ó gbádà níta ni mò ń wo ẹlòmíì ó bẹ̀rẹ̀ lè wo dáadáa tí èèyàn kan ń ṣe á ẹni ní ẹ̀rẹ́ kó jọ́ màlìjẹ́nà question ni pé ṣé mùsùlùmí ni tí wàá fi ní ṣe mùsùlùmí kò lè jọ́ màlìjẹ́nà ìjọba wò kó ṣe dáadáa kó fi gbogbo ayé yìí ṣe dáadáa kó fi ṣe fọ́ọ̀rẹ́ àánú fáwọn èèyàn kó fi bọ́ ọmọ òrukàn kó fi bọ́ ọmọ aláìní kó fi ṣàánú obìnrin okó ṣé kò sí fúlàmù bí ọ̀rọ̀ ẹ̀ kò lálùjẹ́nà kankan wọ̀ kò ní àlùjẹ́nà kankan wọ̀ tọ́lọ̀ bá wo pé nǹkan yẹn ó ṣe nítorí tòun tó tọ́ o kò ń ṣe pé torí kárí ní àwọn èèyàn ló fi ṣe ayẹ̀sìn tọ́lọ̀ máa fún ní nǹkan láyé nígbà so àdánà ọba subhanahu wa ta'ala àti bọ̀tẹ́ nìkan wá tọ́lọ̀ bá kó dé ti ó kó má ṣe wá ní ọmọ náà kó má ṣe wá ń kéfèé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 náà alhamdulilayi salatu wasalamu ala rasulillahi wa ìbéèrè ni pé ẹni tí ó ti jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ níbi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó dẹ̀ wá kúrò ń bẹ́ẹ̀ after several years ó wò pé àwọn tó ń ṣe yóò gbà bó o ló máa ṣe ṣe ṣe yóò lọ dáhùn nǹkan yẹn padà ni ó rẹ̀ pọ́sílù kó mọ́ ọmọ bó wọn ṣe dàgbà akọ́kọ́ wò ní wípé irú ẹni bẹ́ẹ̀ tó bá mọ ẹ̀tọ́ ẹni tí òun jẹ kó gbìyànjú àti tẹ́ ẹ̀tọ́ ẹ̀yìn padà bá lè lè jẹ́ pé owó ọ̀gá lè yàn jì ó lè jẹ́ pé owó kọ́mpínì yàn jì so ó lè wọ́ ọ̀nà kan láti sanwó sí àkáǹtì kọ́mpínì yẹn ni àbí àkáǹtì ọ̀gá tí òun bá ṣiṣẹ́ lọ́nà kan wọ́n wí ọ̀dọ̀ ọ̀la kò ní kó sọ pé mo ṣàbùsù fún yín nígbà tí mo wà ń bẹ̀ nígbà tí mo wà pẹ̀lú yín so kó náà kan wọ́n kó àgbéyà níyẹn lè wà ní fọ́tò bí ẹni pé òun náà dá sí kíní kọ́mpínì lápòjú ó lè wà ní fọ́ọ̀mù yẹn ó dẹ̀ kan lè dùn sí kó mọ́ kọ́bí afẹ́nikẹ́yàn kan tí ó fi ń ṣe òun kó lọ san fẹ́ owó yẹn síbẹ̀ bọ̀tọ̀ òun ló mọ̀ pé àníyàn tó ń ṣe tó ń fi ṣe tó ń ṣe yìí ní pékeré láti jẹ́ kí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbọ́ kúrò lọ́rùn nọmba wán yẹn nọmba o ní pé amáṣẹlẹ̀ nígbà mi pé kò ṣeé ṣe pé kò ń gbá kìíní ẹ̀ padà síbẹ̀ yẹn mọ́ kò ṣeé ṣe kó ń gbá padà síbẹ̀ eléyìí náà fún individual nígbà mi ó wo àwọn ọmọ ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn ẹ̀ abẹ́ni tó ń ṣàbòsí fún ẹ táwọn ọmọ ẹ bá ṣì ń bẹ láyé nìyí ó lè wá ọ̀nà tí a fi fún ẹ ní kankan eléyìí fún láàrin ara yín torí pé ẹni tí ó ní ìtàn tó wá kú náà ní àwọn tí ó jogún ẹ̀ náà ní àwọn ọmọ rẹ̀ so ó lè wá ní fọ́ọ̀mù ẹni pé òun fún wọn ní nǹkan ṣùgbọ́n òun lòun mọ̀ fún òun ti kí ní ẹ bọ́kù kúrò lọ́rùn ara àwọn àṣemáṣe tó ń ṣe ṣùgbọ́n kò sẹ́ni bọ́dì kó fi ṣe a sì yẹ bọ́kù ní kó ṣe kí ni kí ó fi bọ́kù kúrò ní ọmọ ara rẹ̀ so kákàsọ tó ké àtẹ̀kù láti ìfìlà àbòtúbá oorun nípìnlẹ̀ tó tó tó ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ò bá ti ẹ̀wà ní agbára àti gba padà ńkọ́ kò ní agbára so ìtúbà rẹ̀ yẹn ní tẹ̀lá níyàn tó nígbà kanìbá ní kí ní ìbá dá padà ó ṣe é ṣe sí ọlọ́run subhanahu wa ta'ala fi ó dúró fún tó bá di jọ́ǹgbé ní àlùkìyàmà pẹ̀lú pé ó wá ti sí ẹ̀ láti dá nǹkan yẹn padà ṣùgbọ́n omi agbára ti dá padà ní ọláwà. Nam ẹni tí afẹ́jọ́ ṣe bísínẹ́sì, òun gbowó èlé pẹ̀lú gbowó èrè tí wàá ti ṣe ni mo encourage ẹ pé kó lọ gbowó èrè yẹn ní ìlẹ́sẹ̀ omi ní láti máa tọpinpin ẹni tá a fẹ́ ṣe business gbolo ti rówó ẹ mo ní òkun sáàmì ṣòun ló mọbi tóun ti rí owó rẹ̀ tó ṣọ́ fẹ́mi ní pé owó tẹ́mi kó kalẹ̀ yí o kò ń ṣe owó èrè lòun ti rí owó títí ẹ̀ ṣé ó tajà kan ni ó rajà kan ni ó ṣe kíní kan ní láti wájì lórí ẹni ṣòkò jẹ́ bí o ṣe ìjọ ọláwà. ẹ ẹ oní àlùkò tá a bá jẹ pé àwa la encourage pé kó lọ gbà ẹ tá a bá encourage ẹ pé kó lọ gbà ẹ àjọ lẹ́sẹ̀ yìí torí pé àwálá yìí pé kó lọ ṣe kàn ṣùgbọ́n tó yẹ pé àbá encourage òun kó tiẹ̀ wá dó ìjọba ẹni pé lọ yáwó báńkì ni tí ó bá wù wá láti má ba ṣe bísínẹ́sì papọ̀ ó dá pé ìfẹ́kẹ́ni tó ṣe pé ó lọ yówó ilé ìkájọba kìíní papọ̀ ni torí kó mọ́ bá kó bá nǹkan tá a jọ ṣe ṣùgbọ́n ṣe dandan ni pé lè gbọ́dọ̀ tàwa bẹ́ẹ̀ ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàánú bá ṣe nǹkan pọ̀ níṣì mo fẹ́ balẹ̀ ní láńlọ́ọ̀dù mi ó lọ yọ wéèlé ní báńkì ló fi kọ́lé mi fẹ́ balẹ̀ lọ́wọ́ rẹ̀ ni so ó máa affect me so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ ra àwọn nǹkan kan ní supermarket kan sí ẹni tó ní supermarket ó gbowó èlé fi so ó máa affect me nǹkan ṣùgbọ́n tẹ́pẹ́ mi mo encourage yẹn láti lọ gba nǹkan ẹ̀ka lọ yáwó báńkì òkè mùsùlùmí lè ní èmi ò lè yáwó báńkì tó wọlé lọ ìwọ lọ yáwó báńkì ń tiẹ̀ ìwà burúkú nìyẹn so ẹ̀ṣẹ̀ èèwọ̀ ní fóun gẹ́gẹ́ bí ẹ̀dọ́ ọlọ́run bó ṣe jẹ́ ìwọ̀ fún ọ náà nítorí àwọn sọ pé àmì ah, mùsùlùmí ní mi kí ń mutí bọ̀ kí wọ́n arọtí fún ẹni tí ó kù ṣe èèwọ̀ ní fóun náà láti mú òun kàn ṣe orí fún ó mú yìí òun ṣe orí kúnkún ó mú ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀ àmọ̀tẹ́kẹ́ mùsùlùmí lè ní bóyá wá mi wálé ní fún wá rọtí fún kí mo fi ṣe láre ṣùgbọ́n mẹ́fì ta òfin mu àbí mo ń ṣe ìkómọ àbí mo ń ṣe ìyàwó nǹkan kan mára mo ara mo nítorí àwọn friends mi tó jẹ́ christian àbí tó jẹ́ àwọn ọmọ mo tí tí wọn kò tapẹ̀ sí wọn ẹ ní gbọ́dọ̀ ràá fún ní gbọ́dọ̀ fún olówó tí è rà ìpèwó ìrọ̀fìrọ̀tì bí ẹni tó ṣe wípé lápẹjú èsì ohun filé rẹ́ǹtì kírísítẹ́nì wà gbalẹ̀ rẹ̀ òdí ń sọ wọ́n mú jí nínú ilé rẹ̀ ní ìfilé rẹ́ǹtì fún kó lè máa ṣe pé kó lè máa fi sílẹ̀ òun ló padà mú jí lẹ̀ ṣùgbọ́n nítorí mọ̀ pé ọtí ló fẹ́ máa ta ẹni gbọ́rọ̀ ilé mi rẹ́ǹtì fún kó lè máa tọ́jú ṣùgbọ́n para wọn lẹ́yìn ọmọ mú tí àbó mọ́ ń ṣàdúrà àti ó tako fi ilẹ̀ nílé láti tọ́ pínpín gbogbo ẹ̀ka bẹ́ẹ̀lì yẹn ni kò sí àti òṣè tẹ mówó tà ná nísì mo yọ owó báyìí lápò nísì tó ké àti fifteen naira yìí ni fifteen naira yìí ni lẹ́yìn ìgbà tí central bank ti produce àbí mint sọ produce ẹ̀ jáde ẹni tí ó kọ́kọ́ kàn lọ́wọ́ ni kí ni business ẹni ẹ ti ṣe ìfẹ́ mọ̀ kí ní ẹ̀ torí pé ní ìfẹ́ kó sínú ẹ̀ṣẹ̀ èyàn kàn mọ́ lálàáfí ara ẹ̀ kò ní mọ́ tó ń ṣe náà ẹ̀sìn ìdẹ̀ ìran níyẹn ni sọ láwà èyàn kọ́lé àwọn tó fẹ́ gbalé báńkì ní àgbọ̀ ilé rẹ̀ fún un anything tó máa fi ṣiṣẹ́ ṣe tàbí gbé náírà ní ṣe lè àbọ̀rọ̀ lẹ́nu ṣùgbọ́n gbà wọ́n ń ta oríṣiríṣi nǹkan tó ṣe pé ní tó pọ̀ jùlẹ̀ nǹkan aláàlẹ́ ni ṣùgbọ́n wọ́n ń ta nǹkan kékeré kan lẹ́nu tó jẹ́ nǹkan haram ẹ̀tẹ́ àgbé ìdájọ́ fún tó pọ̀ jù tí wọ́n ń ta ń bẹ́ mọ̀rọ̀kọ́kílẹ̀ èèyàn kọ́ bí nínú rẹ̀ ní ṣùgbọ́n àwọn kẹta ń pàdù tó pọ̀ ní sàkàláàbù so in tó pọ̀ jù yẹn àágbè fún àágbè ìdájọ́ yẹn fún nǹkan yẹn wọ́n ẹ̀jẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí wípé àtẹ́kọ́ máa tọ́ sí ìlú ní ẹ̀ so ìyẹn náà fi dá just like bí ẹni tí alójẹ́ tó sẹ́ǹtì gbalẹ́ tó lóun fẹ́ ṣùgbọ́n gbà tó para wọlé ohun tí ń bẹ́ ìgbà tó para wọlé ní o mọ́ ń ṣàdúà lè ṣe pé àdúà yẹn ní àdúà kúfùrù so bí ìgbà tó ṣe pé àwọn mùsùlùmí tán kọ́ńkà àwọn ìlú ìlú bàtẹ́ kọ́ńkà àwọn ìlú ìjọba ìlú yẹn ìdarí ìlú yẹn ó ti fọ́ọ̀lù sí abẹ́ ìjọba Islam ṣùgbọ́n àwọn kẹ́ṣẹ́ ìgbẹ́mẹ́ẹ̀dẹ́ tí wọ́n rí ní as Christian wọ́n rí ní as káwọn olùkẹ́ṣẹ́ Islam so ìmìlẹ̀ tó ń gbé wọ́n mọ̀ ẹmùtí níbẹ̀ ẹ́ wọ́n mọ̀ ẹmùtí níbẹ̀ wọ́n ṣàwọn nǹkan ẹ̀sìn wọn mí àwọn sàábẹ́ ni wọ́n tọkùn fún wọn délẹ̀ mú so ló jẹ́ pé ìkanú àwọn sàábà ọdún àlọ́ àlè àtàmùrọ̀ bin Jundub radiyallahu anhu ní àtìkò ìjọba Umar wọ́n máa ń gba táàkì lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ bíi kírísítẹ́nì àkó mọ́ra wọn nínú ìlú tí wọ́n ti mú wá sí abẹ́ ìjọba Islam ọmọ gba tax bí mùsùlùmí ó ṣe gbàká àwọn tó ń ṣe mùsùlùmí ń san jizya so wọ́n tọ́ àsìkò tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ ìtọ́nú àwọn àwọn Christian kẹ́ni wọ́n láwọn òlò owó lọ́wọ́ ní ti wọ̀tà wọn àti táwọn fẹ́ ara <laughs> ọtí táwọn nínú so wá lókè ẹ̀mú wa so wá gbà láti ta wọ́n tó mùsùlùmí òkè mú ṣùgbọ́n gbà láti ta so that owó á lè wọ àpò ìlú ìgbà tí wọ́n rò gbọ́ sí kéèsì yẹn mọ̀ rò bínú gan mọ̀ rò ní kọ́ àtàlọ́lọ́ ìsọmọ́ra omi tí a fún samara ìpé kọmọtánẹ́bí sọ nípa ọ̀rọ̀ tí so nínú ẹgbàwá kan umaru sọ fún pé wọlúhùn bẹ àrà wọlúhùn bẹ àrà ẹjẹ́ kàtà fún onígbọ́gbọ̀n pẹ̀lú ẹni tó kó jẹ́ pé kí ìlú yẹn ní abẹ́ ìlú islamu that is abẹ́ islamu ló ń kọ́ntó rẹ̀ ṣùgbọ́n àwọn tó ń lẹ́lẹ̀ tó ń ṣe mùsùlùmí ẹgbẹ́ sọ̀rọ̀ wọn wọ́n mú tí nílé àti lẹ́bẹ̀ẹ́ lọ láàrin ara wọn wọ́n ṣùgbọ́n yóò dì ní pé ìsìláàmù ò ní gbà níbi ọ̀rọ̀ ní ẹ̀ tọ́mọ ṣe publicly lórí pé ìṣe ìtàyẹn publicly yìí bí ó kó bá àwọn ọmọ mùsùlùmí tẹ́ ń bẹ nínú ìlú ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe nínú ilé wọn ní a ní láti òkùnkùnlé lẹ́rù rẹ̀ sọ

náà uh, àkọ́kọ́ eh, ó ní ìbéèrè kan tí àbí eh, iṣu kan tí mo address lánàá so bèèrè pé ó ní ti correction níbi nǹkan ẹ̀ ní so nípa àwọn mẹ́ta tí wọ́n wọnú mọ́ṣáláṣí tí kan jókòó sáàrin mo ní kan yan nẹ́fílà ìkẹta jáde èyí tí ó lé yan nẹ́fílà kò ṣe kó yan nẹ́fílà àti ìkan jókòó sí ẹ̀yìn halkọ́ ìkájòkó sí inú halkọ ìkẹ́ ẹ̀ka jáde ṣùgbà tí mo mú ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé ọ̀nà nǹkan mi ká yẹn tẹ̀fẹ́yàtò mọ́síjì ní aráka méjì amáyàn tí a bá wọnà mọ́ṣáláṣí pé kò kìí ṣe ọ̀rọ̀ yẹn ipé wọ́n lo àdífì gẹ́gẹ́ bí ẹ̀rí ṣùgbà pé àníbà Muhammad sallallahu kò sọ fún àwọn kan jókòó yẹn pé kan dìde náà ti láàrín ìyẹn inṣàlá máa correct náà lọ sí bí question jùmọ̀ tẹ́ bèèrè ní náà hadithi abu muawiya radiyallahu anhu muawiya radiyallahu anhu tó ṣe muslim ó ní hadithi yẹn pé tí a bá kí ìrìn tán àníṣọ́lá àṣálá ní kámẹ́yàn náà sí láàrin ibi tí a ti kéèrè yẹn àwọn tìgbà tá bá tó kúrò ní bẹ́ẹ̀ àbíkájáde ọ̀nkìtàwá tó kúrò ń bẹ àbí kí n kájáde so tí n bá kírun tẹ́ǹsì kí n dìde ní kí n jòkó síbi tí mo wà lẹ́yìn ìgbà tí n bá parí òkú wá dìde kí n máa yan mẹ́fílà òun ni hadith yẹn sọ so téèyàn bá sọ̀rọ̀ àbí tó bá jáde tó bá sọ̀rọ̀ àbí tó bá jáde so hadith yẹn ó fi yẹn ilẹ̀ ni so téèyàn yìí sọ̀rọ̀ àti tí èyí tí èyí jáde so tá a bá ṣe àdìkárù lẹ́yìn kàtà bá kí òun tán á ti sọ̀rọ̀ náà nìyẹn tí má dẹ̀ bẹ́yàn kúrò ìbá bẹ́yàn sọ̀rọ̀ yìí ó ti ń sìn mo ti sọ̀rọ̀ náà nìyẹn tí má jáde kúrò ní mọ́ṣáláṣí mo ti jáde náà nìyẹn so kò tako fífi àyàn náà fílà nínú mọ́ṣáláṣí so because ó fi sí حتى يتكلم أو يخرج كيف يصور عبيدية الجابية شكرا سوتي راكي باني صورة عبيدية ينشي عن واد قاوتا هو جديد هو ينفي لديك وكسي حديث مرفق له سبحانك اللهم وبحمدك اشهد ان لا إله إلا أنت أستغفر الله